بسم الله الرحمن الرحيم الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين والعاقبة للمتقين ثم الصلاة والسلام على خير خلق نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته لا أقول nígbà tí kò ṣe àtúbà àti ìṣàárọ̀ tèmi nílọ́run fún wa ẹ̀dá ọ̀pọ̀ fún ọlọ́run ọba náà ọlọ́run a máa lóore o a máa lóore o fúnra wa la sùn fúnra wa fúnra wa náà la jí ọlọ́run járí ogun wàhálà lóru ọlọ́run ọba ọba àti tìọ́lá ń sọ fún wa láàyè kan náà Al-Qur'ani yìí pé Allahu yatawaffa al-anfusa hina mawtiha òun náà bá lòun máa ń gba ẹ̀mí wa nígbà tá a bá ti kéde o nígbà tá a bá fẹ́ sùn tó gba ẹ̀mí wa ẹ̀rí nígbà tó bá gba ẹ̀mí wa yẹn. wọ́n wá bẹ nínú ẹlòmíì tó ṣe wípé ni ó gbà lọ ẹ̀mí òun ní padà sáyé mọ́ wọn pè àkúrà ẹ̀ lọ́wọ́ lílọ lálẹ́ àná sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ lálẹ́ àná àmọ́ ọ̀rọ̀ dágbére ní ń sọ ó kí àwọn ẹlòmíì ní wọn láàárọ̀ yìí ẹ mọ̀ a sì sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n tó fi gègé wa náà yá bẹ́ẹ̀ báyìí adúpẹ́ lọ́dọ̀ rẹ o lọ́wọ́ adúpẹ́ o àwa bẹ̀ ọ́ tí a sin lọ́hùn pẹ́ lórílẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà tí a sin ọpẹ́ lórílẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ọlọ́run kò sì gbá níjọsìn fún wa mọ́dàlú wa láyà o. ìwọ̀n tí ẹ̀rọ wa fi gbádùn ìjọsìn náà láti kí ìfọ̀kànbalẹ̀ ní a sì ti sọ̀lá ẹ̀yìn kàmọ́bẹ̀rẹ̀ yìí náà o torí owó nìkan làwọn ọmọ owó náà àwọn ìpara ẹ̀mí ṣùgbọ́n à ń béèrè sọ̀lá ọlọ́run fún wa ní sọ̀lá ẹ̀yà àwọn ànábì ọlọ́run tí wọ́n bá lọ tí wọ́n bọ̀ wá ní wàlẹ̀ ẹ̀kẹ́ ní bisọ̀lẹ̀hìn ọlọ́run dákúndé mi náà jẹ́ kan náà àwọn ẹni rí ọlọ́run sọ̀lá ìjẹ́niire lọ́dọ̀ rẹ ọlọ́run ọlọ́run dákun fi ta wá lọ́rẹ o wá sí àwọn ọmọ wa náà ní sọ̀lẹ̀hìn táwọn ọmọ wa náà lẹ́ni tí wọ́n ní olùbẹ̀rù ọlọ́run برحمتي يا أرحم الراحمين تو نتسواج أنه سرى صحيح بخاري إليه كان بابوا كتاب الوضوء هنا لا سوى يعني tí wọ́n pè ní ọ̀rọ̀ àlùwàlá abala tí wọ́n tún wá fẹ́ mú bẹ̀ láàárọ̀ yìí òun náà ni báàbù ìdá ghasala li janabata aw ghayraha fálàmù yẹ́dì abu atharu. inú náà ní báàbù ti ń sọ fún wa yìí pé wọn àti ń ta kàsẹ́yìn náà ọ̀yá kan náà ní gbogbo wọn o. nígbà tí wọ́n bá fọ ntáǹsì ní jẹ̀nàbà ẹni pa sọ́nà lánàá jẹ̀nàbà tí wọ́n gbà lérò mẹ́ ẹ dákun sí jẹ̀nàbà ṣé wọ́n lè fọ jẹ̀nàbà kù ni rárá ètò wọn gbà lórí pẹ̀lú jẹ́nẹ́bà gẹ́gẹ́ náà níbí náà ni alimaniyu ìyẹn ni nǹkan tí máa jáde lára ọkùnrin gẹ́gẹ́ bá ìsàlàyé lánàá pé ìpín mẹ́ta làwọn nǹkan tí máa jáde kọ́dà ká sọ pé mẹ́rin torí pé ìtọ̀ náà ibẹ̀ náà ni ti ń jáde ti ń jáde lójú ara yẹn orísun nǹkan mẹ́rin ni mọ̀níyù wádìyù màdíyù àlìbáwòlù ojú kan náà mẹ́rin ni ti ń jáde bó ti yẹ sí pé iṣan tó mú ìtọ̀ jáde yàtọ̀ sí iṣan tó mú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yòókù jáde ṣùgbọ́n ojú kan náà dáa nìyẹn. eléyìí tí wọ́n ń jẹ́ mọ̀ níyù gangan òun náà lè ti máa ń jáde lára ọkùnrin sí ara obìnrin tọ́lọ̀ ń bá pàṣẹ sí ti máa dán ọmọ òun náà ń pè ní mọ̀ níyù. tó bá wá jáde sí aṣọ àbọ̀jáde sára wọ́n á ní ìdá rọ́ṣàlà lìjẹ̀ náà rà tí wọ́n bá ti fọ màníyù yẹn òyìnbó wà pẹ̀lú jẹ́nẹ́bà àwọ̀gáìrọ̀ àbí kìí ṣe màníyù ó lè jẹ́ wádìyù àbí kó sì jẹ́ màdíyù àbí kó jẹ́ tọ̀ náà. fọlámi yẹn jẹ́ azaru u orí pa fífọ̀ yẹn kò ní tètè kú onípò ń bẹ̀ tán yẹn yẹn orí pa bí wọ́n ti fọ́ yẹn yóò sì wà ń bẹ̀ yìí pé wọ́n ti fọ́ kú. ìjọba ti bá bù nìyẹn a rí i pé ìdílé yìí ṣe báàbù ó ti ṣe déédéé náà pẹ̀lú àwọn èyí tá a kà lẹ́yìn tẹ́lẹ̀ tá a ti ka àdìsí lórí ẹ̀ tá àwọn àdìsí tá a kà lẹ́yìn ẹ̀ àwọn ẹni tó wá fi ṣe báàbù bíi ká lè mọ̀ yí pé wọ́n tẹ̀ ń pẹlẹ mọ́ ọ̀rọ̀ orí pààyàn yí pé ó lè mọ́ kù lẹ́ bọ̀rọ̀ o ìyẹn ọ̀ jẹ́ sí wípé kò túmọ̀ sí pàtì fọ̀ ìyẹn ò túmọ̀ sí pé kẹ́ni ìyẹn ò túmọ̀ àdìsí méjì lọ́wọ́ alábẹ́rẹ́ tó sì yẹ pẹ̀lú gọ́ọ̀rọ̀ iṣẹ́ alábẹ́jì náà làákà àtẹ́rẹ́ àdìsí ogun. حدثنا موسى بن إسماعيل المنكري قال حدثنا عبد الواحد قال حدثنا عمرو بن ميمون قال سمعت سليمان بن يسار في ثوب تصيبه ó ní sọ nípa aṣọ tó ṣe pé tùsíbùhù àlìjẹ̀nàbà tó ṣe wípé ẹ̀gbin tá a mà sí mà níyù a máa kàn án ọ wá ní ìgbà tóun sọ̀rọ̀ nípa eléyìí tóun béèrè nípa rẹ̀ ẹni tó gùn létí lórí ẹ̀ náà ní kọ́lá ti Aisha ìyàwó Aisha wa ní kúntù àgàsílù umi tábì rasulillahi sallallahu alayhi wa sallam ìyàwó Aisha náà nítorí sọ̀rọ̀ nípa rẹ̀ yìí náà nínú àwọn máa ń fọ̀ níbi aṣọ ànábì sallallahu alayhi wa sallam tí má kọ̀ lẹ́sọ̀ ànábì tán lọ́mọ ìyá kárìdù ìlà sọ̀là kódà bẹ́ẹ̀ náà lànàbì ẹ̀ lọ sí mọ́sálásí wàá sáré lọ́gọ́ sí lè fi í bókà ẹ̀lùmá ẹ̀ sì rí orí pa fífọ̀ rẹ níbi ààyè ibi tí níbi ààyè ibi tí omi wà ń bẹ̀ tẹ́ máa rí i pé yóò wà níbi aṣọ ànábì sallallahu alaihi wasallam táà ló gbé jùjọ lọ bùkà tó wà ń bẹ̀ yẹn àwọn afáàṣe àlàyé oníwọ̀nba ń bẹ̀ yìí pé bùkà olùmọ̀ wọ́n ní ti bẹ́ẹ̀ náà ni wípé átàrù àlùgọ́sùlù fìhì hmm? ìyẹn ni wípé átàrù àlìjẹ̀nà bàtẹ̀lẹ̀ mọ̀gùsọ́lù bẹ̀lùmá ìyẹn ni bùkà olùmọ̀ ìyẹn ni ààyè ibi tí omi màníyì yẹn kàn lára tá a fọ̀ yẹn orípa abẹ ó sì ṣe kí ni o yóò sì wà ńbẹ̀ toríka yẹn bá wà ńbẹ̀ kò túmọ̀ sí pé kí ni o kò túmọ̀ sí pé àti fọ̀ wọ́n ń bá wa ṣàlàyé bọ̀ pẹ̀lú tábàwò pìlẹ̀ ni àti lọ́tọ̀ ìtẹ̀lera wọn wọ́n jẹ́ ká mọ̀ yìí pé omi náà là máa fi máa gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kúrò lára. nínú àwọn àsomọ́ tó wà ń nìyẹn rí pé a ti kà fẹ́ iná ìfẹ́ títọ̀ bá dáa lẹ̀ àbẹ́wọn omi náà ni wọ́n fi sọ̀rọ̀ arákùnrin tọ́tọ̀ sí ìgbìmọ̀ mọ́ṣáláṣí àlẹ́ ní káàbù mi wá ẹ̀dá sí i. bákan náà àdìsẹ́ náà kejì tọ́wọ́ lábẹ́ sáná tọ́wọ́ lábẹ́ báàbù yìí حدثنا عمرو بن خالد قال حدثنا زهير قال حدثنا عمرو بن ميمون بن مهران عن سليمان بن يسار عن عائشة بكنا أنا يا عائشة يعني كانت تغسل المنية من ثوب النبي صلى الله عليه وسلم أما فونتان كوي المنية يا النبي eléyìí lọ́wọ́ jẹ́ ká mọ ìtumọ̀ àlìjànáàbà tí wọ́n sọ lẹ́ẹ̀kan. mo rò pé ẹni pé eléyìí wá làmọ́lẹ̀ yìí pé ṣẹ́gun sílù máa ń fẹ́ alimọ̀lẹ́ yìí. láti sọ fún wa lẹ́ẹ̀kan yìí pé àlìjànáàbà àlìjànáàbà máàna rẹ̀ náà ni pé ìwẹ̀ gẹ́gẹ́ ní jẹ́bẹ̀ ìwẹ̀ jẹ́nàbà ní jẹ́bẹ̀. ṣùgbọ́n kélé lídìí síwẹ̀ yẹn òun ni wọ́n mú làbísẹ́ lánàá yìí pé gẹ́gẹ́ bí káfọ́ yìí pé ní anzalallahu ọlọ́run kí ni bí àṣìkí alimọ́tọ̀. torí ìdí eléyìí àyà ṣàwọn aṣọ wa yìí pé káná tẹ́kítìrì màníyù àmì tábìlì nàbí wọ́n máa ń fọ màníyù kúrò níbi aṣọ ànábì tó máa àárọ̀ ù sí òun sì máa fi hàn ànábì níbi búkà àtàn àwọn búkà à àwọn ààyè kọ̀ọ̀kan àbáwọn ààyè ibi títí ní èdèkéni títí ní ẹ̀dá sí ibi aṣọ wọn mọ̀ tó hàn lẹ́yìn nígbà tó ń bá fọ̀ kan ààyè ibi tó dà sí ni ààyè ibi tó dà sí ni. eléyìí ń jẹ́ ká mọ̀ yìí pé orúkọ akínní yẹn lè ṣe kíni o o lè má kú níbi aṣọ yẹn gan tán dáadáa ṣùgbọ́n kò túmọ̀ sí wípé káwárí mọ̀ ní ìgbọ̀ngàn mẹ́ka sílẹ̀ o ìyẹn la ti sọ lánàá wípé níbi wọ́n ti sọ wípé àlìjámù bẹ́yìn lẹ̀ gọ́sílì wà fárk ká ha kúrò ká sì fọ́ wà wọ àwòlá. mo rò pé kíkà ló ti kọ́ ẹkú dàgbà sọ ká sì gbójú dùdù nígbà mi kíní ìyẹn náà lè má ṣe kíni o o lè má kó bẹ́ẹ̀ yẹn yẹn ṣùgbọ́n tá a bá ti fọ́ tí wọ́n kò kó bẹ́ẹ̀ yẹn èyí wò túmọ̀ sí pé kọ̀ máa pé orí pa rẹ̀ yẹn tó wà ń bẹ̀ yẹn kò túmọ̀ sí pé kò tí ì má ó ti má ń gbà láti fọ́ àwọn tábàlẹ́ fárikọ̀ ẹ̀ta akọ̀ mbẹ́ tó kù mbẹ́ náà fáwọn àmọ́dá fáwọn àwòlà yóò lè mọ dáadáa orípa ìrora àti ẹ̀wà mbẹ́ omi lásán orípa omi lásán òun náà ni ó sẹ́kù sí ara bẹ̀ torí ìdí eléyìí báàbù tá a kà yìí ó tún fi kún ìta kà sẹ́yìn ó sì ń jẹ́ ká mọ̀ pàtàkì wípé bímọ ní yorùbá dàgbà sọ kí láì fọ omi náà ni tábà wà fọ tábà tó ń rí orí pa omi yẹn ń bẹ kò túmọ̀ sí pé kò sí kíni o túmọ̀ sí pé kò tí ì má abẹ́rẹ́ wọn bá àlejò ọlá àwọn ilé ìta kàyí náà kọ́lọ́hún kó láti fi fún àlékún àgbọ́yé ẹ̀sìn wa kọ́lọ́hún kó nígbà àbí láti fi fún wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.